nílọ́lọ́ yìí ni a gbọ́ ìròyìn kan tó jáde wípé ikọ̀ ọmọ ogun orílẹ̀ nàìjíríà wọ́n ní kí ìjọba àpapọ̀ kó fáwọn ní àṣẹ láti máa ṣe òfin tó tó ohun tó bá ń lọ lórí ẹ̀rọ ayélujára hmm. ní tàpé ní social media censorship ṣùgbọ́n lójú títí wa àwa fẹ́ wò pé ṣé ó tọ̀nà bí kí àyè wà fún ikọ̀ ogun láti máa mọ́nítọ̀ ohun tó bá ń ṣẹlẹ̀ lórí social media àbí kí ìjọba kó gbé àjọ kan kalẹ̀ ẹ pé a lè fi ìdíwé bí ikọ̀ ogun máa ṣe Ah. mọ́nítọ̀ nǹkan wé nǹkan àwọn ará ìlú. ìyẹn ò ní da àmọ́ ní tèmi bàbá <coughs> eh. ní pé ká wò ó da kí a ní social media censorship ìyẹn da àmọ́ ti wípé kíkọ ọmọ ogun kọ́ hmm. wa máa ṣọ́ kọ́ wa máa censor social media yìí eh. èmi ò èmi ò èmi ò nífẹ̀ẹ́ sí èyí tí àbá ní pé kí ìjọba ṣe ni wípé kí wọ́n rárá dá àjọ kan kalẹ̀ tó máa máa ṣe ìyẹn tó máa máa ṣe àmójútó gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára nítorí pé ìgbà tí àwọn mílítì gan tó yẹ pé ayé ìgbà tí wọ́n rúùlù lẹ́wà <laughs> ayé ológun ayé ológun gidi ni kọ́mọ́ tó wá sọ wípé tó bá wá bọ́ sí orí eh, ẹ̀rọ ayélujára ìyẹn ló máa ní agbára jù ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì ni wọ́n máa blọ́ọ̀kì ká má parọ́ ọ̀pọ̀lọpọ̀ àkáǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọn tiẹ̀ ní fi ààyè gbà tá ní pé kíkọ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa ṣọ́ ẹ̀rọ ayélujára wa. ẹ eh, tó bá hmm. dẹ̀ wò ní ìgbà tí ìròyìn jáde nítòótọ́ hmm. àwọn lámì ètò àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ni wọn ni wọ́n sọ pé ah àwọn faramọ́ wọn ń dá sùn tún pé kọ́ hmm. jẹ́ kí ìkómọ ogun kó yẹ kí wọ́n ní àǹfààní sí ṣùgbọ́n tí ìkómọ ogun bá ti ní àǹfààní sí gẹ́gẹ́ bí òfin orílẹ̀ nàìjíríà kan ló sọ wípé a ní freedom fún oníkálukú láti ṣe ohun tó bá wù that is freedom tó oníkálukú láti ṣe ohun tó bá wù ú ṣùgbọ́n èmi tó rò pé nígbà tí ìkómọ ogun wá tó láǹfààní láti máa ṣòfin tó tó hmm. nǹkan tí ó bá ń lọ lórí ẹ̀rọ ayélujára tí kò ní sí wípé ó máa ní pé wọ́n tọpinpin oníkálukú